Oh, ẹ má pásítà mú mi lára. tẹ̀tẹ̀tẹ̀ ọba lọ́tẹ̀tẹ̀. Obìnrin kìkì ọba ògo. Tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ ọba lọ́tẹ̀tẹ̀. Ẹ máa yí ó wá. Gbẹ̀gà. Gbẹ̀gà. Iye múra. Gbẹ̀gà. Múra kò lè gbàgbọ́. Gbẹ̀gà. Ìbẹ̀rẹ̀ pọ̀ sí wa. Gbẹ̀gà. Gbẹ̀gà. Gbẹ̀gà. Gbẹ̀gà. Ọba lọ́tẹ̀tẹ̀ gbéga ọba ńlá gbéga. Gbéga gbéga gbéga ọba ńlá gbéga. Gbéga gbéga gbéga ọba ńlá gbéga. Gbéga gbéga gbéga ọba ńlá gbéga. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi jẹ́ ẹ bá mi yọ̀. Olóṣèlú ọ̀gá ẹ̀ lóde ohun ńlá àti ìtúnlọ́lọ́run ọba tó ṣòun ńlá àtúntò ọlọ́run ọba. lágbára òkú gbé ọgẹgẹ ọgá tó ní kú lágbára òkú ọlá yá. mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òdìdí bíkíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáyé ọmọlúkà yín rèé ṣé kò yẹ kí n dúpẹ́ ni kò yẹ kí n jó ni bá mi gbórin sí mo sì fẹ́ fúnṣẹ́ra jó díẹ̀ sí. mélòó ni màlòyìn nínú ọ̀rẹ́ rẹ̀ bàbá. ẹ máa bí ẹ máa ṣí ẹ bá mi jó ẹ bá mi yin bàbá. ṣé òrè rírí jẹ lábí òrè rírí mu ṣé òrè yìí láti lábí òrè ìgbà kí má bàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín orí ọ̀fẹ́ àti àánú ni mo rí gbà ọlọ́run tó dẹ́mi mi sí láti ìgbà yìí wá títí di àkókò yìí ṣé mímọ̀ ṣe mi ni ṣé títóbi mi ni ṣagbára mi ni ṣé ipá mi ni àbà ẹ wá ní kí n má dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó yẹ kí n dúpẹ́ ó yẹ kí n jó ó yẹ kí n yin bàbá lógo ẹ bá mi ti ti bá mi kọ̀ntínú orin yẹn ẹ jẹ́ tó fi ti kábíyèsí. <laughs> Ah! Irú orí mi bá jẹ́ kìkì àwọn. Kò tó láti yí bàbá mi lóògùn. Alágbára gíga ọlọ́run lè mọ́lẹ̀. Èmi yóò gbé ọ̀gá àpáta ayérayé. Ẹgbẹ́ náà. dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá tí n bá ní kí n máa dárúkọ yín ní ẹyọ kọ̀ọ̀kan mi ò ní lè dárúkọ yín tó gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ wà ní africa country african continent mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àdúró tì yín ṣe bí mò ń celebrate eléyìí lẹ́nìí inú nàìjíríà la ṣì wà tí bá máa celebrate next one inú orílẹ̀-èdè tiwa ni ìyẹn nínú yorùbá nation ni mo ti máa celebrate a máa kọ́ńtẹ̀ mu wá ń sìn ṣùgbọ́n ijó yẹn ń ṣe mí bí ijó abẹ́rẹ́ kí ijó ni ẹ máa fún mi ní kọ́mẹ́ǹtì ẹ máa kẹ́gbẹ́ ẹ máa jẹ́ kọ́mẹ́ǹtì yìí máa jáde ẹ jẹ́ kí n máa rí kẹ́ máa pín ẹ ẹ jẹ́ kó lọ. ẹ inú mi dùn ní ayọ̀ mi kún láàrin ọ̀tá oníṣẹ̀lẹ̀ ní láàrin ọ̀tá láàrin ìdààmú òkò fi mí fún ìjìyà ààyè àolúwa mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. thank you

jẹjẹ létí òkun ọba tó ní ayọ̀ wápayọ̀ fún ọkùnrin. ọba tó ní ayọ̀ wápayọ̀ fún ọkùnrin. jẹ́ kí n gbá ń tẹ̀mù síta. ẹ jẹ́ lọ kọ́ ń tẹ̀mù tí bá ní kí n máa jó lénìí ah! òkú ni fọlọ́run lókè ọ̀run mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ̀já lọ pàǹtẹ̀mù tí bá ti kọ́ mo ṣe ń bọ̀ níbi tí ìdè ìjọ mo wá jólé ni mo wá yin ọlọ́run mi ni o wọ́n ní nínú nínú nínú ègún ni màrìwò ti ń ṣọ̀ṣọ́. Ìṣòro. ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá ẹ ṣé ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú wa ń gbogbo gbà tẹ́ ẹ dẹ̀ ní padà ẹ ṣé ẹ̀yin bàbá bàbá ẹ ṣé ẹ̀yin màmá màmá ẹ ṣé o ẹ̀yin aṣíwájú wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá mi pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tó fi dọ́dọ̀ igbákejì wọn pòfẹ́sọ̀ Adéníran tó fi dọ́dọ̀ bàbá mi aṣíwájú mi èèyàn mi ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi Sunday adéníyì adéyẹmọ tí gbogbo wa pè ní ìgbòho òòṣà bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti uk ẹ̀yin ti europe pápátá ẹ̀yin ti japan èèyàn bí pàtàkì ní japan tí ọlọ́run mọ̀ mi kì í fẹ́ máa pariwo orúkọ wọn ọlọ́run mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi pátá ẹ̀yin olólùfẹ́ mi south africa bàbá mi yẹmi àjọṣe ẹ̀jẹ̀ bá ní má dárúkọ yín máa dáa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ kú àdúró tì ẹ kú kó má bàjẹ́ bẹ́ẹ̀ ṣe wá ń ṣe wàhálà tẹ́ ẹ̀ ń tẹ́ ẹ̀ ń tiraka wípé Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú sẹ́ ẹ wọ́n lẹ́ni tó bá ṣiṣẹ́ tó jìyà lórí orílẹ̀-èdè wọn ni kì í jọrọ̀ ẹ̀ irọ́ náà fìyẹn pa o àwa máa jọrọ̀ ẹ̀ ẹ̀yin máa jọrọ̀ ẹ̀ ó máa ṣojú yín ó máa ṣojú mi ikú kan ò nípa yín ikú kan ò nípa nítorí pé ìpàtà lójú ràn ẹni bá ní ká kú ni kó máa nìṣó dè wá àwa tá a jìyà ẹ̀ àwa gan la máa jọrọ ẹ̀ láṣẹ ọlọ́run lógo ọlọ́run nípa agbára àti àánú ọlọ́run ní ọdún tó ń bọ̀ tí bá máa celebrate eléyìí inú orílẹ̀-èdè wa tuntun láti máa celebrate ẹ̀ ṣàbí kò dẹ̀ kọ́ sínú comment tó bá dá ẹ lójú bẹ́ẹ̀ ipe èmi gan o nínú bẹ́ẹ̀dẹ̀ èmi tó ń bọ̀ bẹ́ẹ̀dẹ̀ ẹlẹ́jọ́ la ò kọ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀dẹ̀ èmi tó ń bọ̀ inú yorùbá nation ni máa ti celebrate ẹ̀ fìgbà kọ́kọ́ o ó lè jọ́la ní bẹ́ẹ̀dẹ̀ ẹ̀ ká dẹ̀ kò sí tó ṣòro ṣe pọ́n lọ́wọ́ ẹnìkan rí bí ọlọ́mọ lúkà wọ́n ní wàá kàn máa sọ̀rọ̀ bígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ de ń ọ̀làlẹ̀ yorùbá nation yẹn ọ̀làlẹ̀ fẹ́ gbà ta ló sọ fún ẹ pé a lè gbà lọ́la ta ló sọ fún ẹ pé yorùbá nation ò lè dìde lọ́la ta ló sọ fún ẹ pé a lè na àṣà wa sókè lọ́la títóbi lórúkọ ọlọ́run ò gbọ́ ni tó ẹ fẹ́ gbọ́ orin tí ẹ ń gbọ́ nísìnyí orin kan ṣe ní twenty twelve ló ti jáde two thousand and twelve lórí tí ẹ gbọ́ yẹn glorification ni title Ọmọlúkà ló kọ́ jáde tó ń wò yí dẹ́ ń wò yí oh God multi talented lọ́mọ olúkà ọlọ́run ló pọ́n wa lé ẹ̀bùn ni tẹ́ bá gbọ́ désàlẹ̀ ó ní oníṣẹ́ ìyanu lọ́lọ́run ó níbi tó ti kọ́ lára orin pé kò sí tí kò lè ṣe kò sí kan náà tí ò sí ní ìkáwọ́ ọlọ́run láti ṣe kí la wá ń sọ mo kí yín lẹ́ẹ̀kan sí jáde ọmọ olúkà yín rèé you know say i dey celebrate my birthday inú ilé mi náà mo wà ìyìn celebrate birthday ní everywhere ògbóni fọlọ́run lókè ọ̀run ẹ ti rí mi ń sìn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín now mo wá ní mẹ́sẹ̀gì kan fún yín o ẹ̀yin tẹ́ ń wò mí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ pera yín ní elite or elite whatever ó ṣe wù yín kẹ́ pé mo ń celebrate ni o ṣùgbọ́n mẹ́sẹ̀gì yẹn dé lóru èdè mọ́jú mo dẹ̀ gbọ́dọ̀ sọ fún yín mẹ́sẹ̀gì yẹn ni wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá áìdà ọba aláyé ni ẹ́ tàbí joyè tàbí olóṣèlú tàbí olówó kan mi ò fẹ́ mọ bó o ṣe jẹ́ tó o bá wà lára àwọn tó ra màlúù fún Fúlàní pé ká máa bá ẹ tọ́jú ẹ̀ tó o bá ti lọ gba màálù ẹ lọ́wọ́ wọn kó o kọ́lé fún wọn kó o ralẹ̀ kó o kó síbẹ̀ kó o máa tọ́jú ẹ̀ gbogbo màálù wọn yẹn wọ́n ní ti sọ fún yín kó o máa kú dànù wàá ṣọ́ọ̀tì wàá jẹ gbèsè lórí wọn o ẹ lọ dáwọ́ ẹ̀ dúró ẹ̀yin tẹ́ ẹ lọ ra tẹ́ ẹ fowó yín tẹ́ ẹ ra màálù mẹ́wàá mélòó kan fún fúlàní tọ́lẹ̀ ẹ fi jogún àwọn èèyàn yín tí ẹ dẹ̀ mọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fẹ́ sòtítọ́ irú yín lẹ́ ń sọ pé rárá kò sí tó jẹ́ yorùbá nation lójú yín àmọ́ àgbà yorùbá nation àtẹ̀yìn àti màlúù yín ẹ̀ẹ́jọ parẹ́ ni o tẹ̀ bá ní ká má lọ ẹni tó bá ní ká má rọ̀ náà lọ mo fẹ́ nú àṣẹ tí èmi mo fi ń sọ ni bí ọlọ́run ti ń bẹ tí ò ní yípo padà láéláé ẹ̀yin tẹ́ bá ní ànígbá Yorùbá nation torí màlúù yín tàbí torí ń tẹ́ ẹ̀ ń jẹ ìrọ̀lẹ́pa o àgbà tí ò bá ṣẹlẹ̀ lójú yín á ṣẹlẹ̀ lẹ́yìn yín àṣẹ ọ̀hún gùn àṣẹ ọ̀hún bà lé bó dẹ̀ ṣe máa rí nìyẹn o mi ní pẹ́lẹ́ nítorí I still have to thank my God nígbà ní kí n máa fi gbogbo ẹ̀ kí n máa ṣe lójú yàrá rẹ̀ mọ̀ náà ẹ tún wá o mẹ́sẹ̀gì yìí ẹ̀yin tó ẹ bá fẹ́ ẹ gbọ́ tó bá wù yín ẹ má gbà wọn fagídí mú yàn that is your own cup of tea na you sabi na your palava èmi ti deliver ẹ̀ fún yín màálùú yín máa kú wọ́n á tún ọ̀nà kú ní ẹ̀ní máa ń tọ́pa wọ́n agbára ọlọ́run wà síbẹ̀ hmm. agbára ọlọ́run wà síbẹ̀ agbára ọlọ́run wà síbẹ̀ agbára ọlọ́run wà síbẹ̀ ẹ lọ sẹ́ńbẹ́ ló ń ṣe yín ẹ̀dẹ̀ wá ṣe ẹ̀ ṣe yìí bí àyà ẹ̀ ṣàyà bí ẹ̀yìn ẹ̀ ṣe gbùlàgbùlà ẹ̀ fẹsẹ̀ ń kilẹ̀ níwájú ọlọ́run ta ni yín kan ta ló ké yín níwájú yorùbá bẹ́ẹ̀lì ló ń dààmú yín ẹ lọ gba màlúù yín ẹ lọ ra plọ̀tù kan tàbí méjì kẹ kó màlúù yín síbẹ̀ kẹ máa jẹ ńbẹ̀ kẹ lọ máa ẹ lọ máa gé koríko fún wọn jẹ kán stop àti wọ inú oko olóko ẹni bá wọ oko olóko tó jẹ ìjẹ màlúù gbogbo ìpè tá a bá ṣe fún fúlàní tó kẹjẹ tètè sọ fún yín kẹ lọ jáwọ́ nínú ìwà ibi kẹ lọ jáwọ́ nínú ìwà ìkà ẹ lọ jáwọ́ nínú ìwà ìdọ̀tí. ìjọba ń gbọmọ lúkà tẹ́lẹ̀ kí ló ń dùn nínú ẹ̀ ọlọ́run ló ń dùn nínú mi orí ọ̀fẹ́ ọlọ́run ni ìdùnnú mi ọlọ́run ló wà behind ẹ̀ tó bá fẹ́ tra àti tó fẹ́ ṣe wá gbàgbọ́dọ́ lórí pẹ́ẹ́yì wá gbàkùmọ̀ sí agbáyé ẹni tó bá tra èmi ó mẹ́ni tó ẹni tẹ́mi ń sìn ó ju gbogbo ayé lọ ẹni tó ń gbénú mi tèmi gbàgbọ́ nínú ẹ̀ ah olódùmarè ọba àwọn ọba mo ṣèbà ẹ mo fògo forúkọ rẹ torí ìwọ ni ọlọ́run orúkọ ẹ ò yí padà ìwọ ọlọ́run ló máa jẹ́ ọlọ́run ló máa jẹ́ lànà ló ní lọ́la o títí dé ayérayé ọlọ́run ló máa jẹ́ ọlọ́run ògbóni forúkọ rẹ títí láéláé o ṣeun lórí mi gbogbo àwọn ọ̀tàtàn kan ṣe lásán láǹkàn tó ṣe lásán ní ẹ̀sìn ilé ẹ̀fẹ́ fún ọmọ nípa ṣe yorùbá nation àgbà dandan ni by the way àti ìparí celebration mi tí ìrọwọ́ yín tàn ẹ jẹ́ ká láti yẹn máa dún náà ẹ jẹ́ kó ṣe pọnpọnpọn ẹ wá o ìrọwọ́ yín dáadáa o ìrọwọ́ yín o èèyàn mẹ́wàá ló donate o mẹ́wàá mo ti kọ orúkọ wọn lẹ o àwọn mẹ́wàá ni ìrọwọ́ yín o ẹ̀yin fans ẹ jẹ́ ìrọwọ́ yín kò ní bàjẹ́ fún yín ẹ àwọn olùkà gbòòrì sí mo fẹ́ jó díẹ̀ sẹ́ ẹ̀ <laughs> ó ẹnjíníà wo lélẹ́yìn báyìí o. ìyá yọ̀ wọ́n payọ̀ fún ọkọ̀ mi o. Ọba tó ní ayọ̀ wá dídán, ọlọ́gbò dídán, ọlọ́run dídán ọlọ́run òkú ọlọ́run ọba ìlábà àwọn ọba ìdíbàjẹ́ ọba lórí. mélòó ni mo máa sọ mélòó ni mo lóyún bàbá olóore má kọ kẹ́mi sí mi láyà o ẹ wá bọ bẹ́ẹ̀ yìí kì í. ẹ tún máa sọ pé ẹ ti

ẹ jẹ́ sọ fún yín o ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa jó ẹ máa yọ̀ àwa ti gba Yorùbá nation ó ti tó wa lọ́wọ́ ẹ̀ ń tó bá gbà la máa fún o Ọlọ́run dẹ̀ ti fi dá wa lójú oníká máa wọrí oníká fọkàn balẹ̀ Ọlọ́run á kún wa lọ́wọ́ Ọlọ́run á kọ́ ọwọ́ wa lógun jíjà Ọlọ́run á fún wa ní ìgboyà Ọlọ́run á tì wá lẹ́yìn Ọlọ́run á dúró tì wá bóun ṣe dúró táwọn ọmọ Ísírẹ́lì ó ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kẹ́rù kó bà yín kí ló fẹ́ bà wá lẹ́rù kí ló fẹ́ já wa láyà ẹ dúró gboyìngboyìn lórí ẹsẹ̀ yín ẹ fi mọ̀ṣọ̀kan àwa ti dúró gbẹgbẹ lọ́dọ̀ tí a ti fi ìmọ̀ wa ṣọ̀kan ìmọ̀ wa ṣọ̀kan ẹ̀yin other state ẹ kọ́pì wa ẹ dúró papọ̀ ẹ jẹ́ kí ìmọ̀ yín kó dúró kó gún kó jè kan òṣùṣù ọwọ̀ kò ṣeé kàn òṣùṣù ọwọ̀ kò ṣeé kàn ṣùgbọ́n tó bá mú lẹ́yọ lẹ́yọ kí ló bá ṣẹlẹ̀ wọ́n máa kán dànù dànù dànù ni bọ́ọ̀rọ̀ wa bó ṣe yẹ kó rí nìyẹn ẹ jẹ́ ká fi weapons kan ká fi bá wọn jà ìyẹn ní ìṣọ̀kan ìmọ̀ wa ẹ jẹ́ kó ṣọ̀kan ṣẹ́rí a lè máa continue pé a máa display yẹn lọ a máa round up nísìnyí tó bá di ọ̀la ẹ pàdé mi ẹ̀yin tẹ́ wà ní YouTube ẹ má bínú sí wa pé ẹ̀rí mi wò lẹ́nu jọ́ mélòó kan yìí àwọn Facebook náà ṣe bákan àwọn YouTube ló ṣe bákan bákan sí wa wọ́n láṣẹ wọ́n sanction wa adẹ̀dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti dáríjì wá lé mi lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀pẹ́ nìfọlọ́ ẹ tún máa máa rí wa wò lẹ́kùnrẹ́rẹ́ mi so tẹ́ ẹ bá tí ì subscribe ẹ subscribe síbẹ̀ tẹ́ bá dẹ̀ ń wò mí for the first time ẹ kọ́mẹ́ǹtì sí tẹ ẹ bá mi yin ọlọ́run lógo ẹ kí ni ẹ bèrè àkáǹtì náà ẹ bèrè àkáǹtì náà ẹ bù ú o kí n bá bèrè àkáǹtì ẹ sùn kẹ burú bẹ́ẹ̀ o fún mi lórí kò jẹ́ ká rán dọ̀. Wà á ti di sóhun lórí wà á ti di. Àlẹ́bíyá àlẹ́bíyá sóhun lórí wà á ti di. Bí mo ṣe ń dá kọ̀dọ̀ kọ̀dọ̀ kọ̀dọ̀ kọ̀dọ̀ kọ̀dọ̀ títí sóhun lórí wa títí. Aleluya, aleluya, lórí lórí wa títí. Ọ̀la la tún máa pàdé o. Bèrè ìwà yóò rí bẹ́ẹ̀. Má bu, a ó sì ṣe fún ọ. Wá kéde. A lè wí léṣe lára